ẹ dúró ná báwo ni ọ̀gágun muritàlá muhammed ṣe kú sórí ìṣàkóso gẹ́gẹ́ bíi olórí orílẹ̀-èdè nàìjíríà lásìkò tí ọba lámìdí adéyẹmí kẹta fi wà lórí àpèrè gẹ́gẹ́ bíi aláàfin ọ̀yọ́ lọ́dún 1976 àwọn wo ló ṣekú pa ṣé wọ́n rí wọn mú kí ni ìgbẹ̀yìn àwọn ẹni bí yìí tí wọ́n ṣekú pa ọ̀gágun muritàlá ẹ farabalẹ̀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 ọ̀gágun Muritala muhammed lásìkò tí ọba lámìdí ọláyíwọlá àtàndá adéyẹmí kẹta fi wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba aláàfin tìlú ọ̀yọ́ lọ́dún 1976 a mú ìtàn yìí wá fún yín nítẹ̀síwájú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé lásìkò ọdún méjìléláàádọ́ta fifty two years ti ọba lámìdí ọláyíwọlá àtàndá adéyẹmí kẹta lò lórí apèrè gẹ́gẹ́ bí aláàfin tìlú ọ̀yọ́ a sì ti mú oríṣiríṣi fídíò wá fún yín lórí àwọn ìṣẹ̀lẹ̀ náà kí ẹ̀yin tí ẹ bá ti wo àwọn fídíò yẹn kí ẹ̀yin náà lọ wò ó lórí ìkànnì yìí ó ti wà ń bẹ̀ ọ̀gágun muritàlá muhammed jẹ́ ọ̀kan lára àwọn olórí orílẹ̀ nàìjíríà tó kú sórí ìṣèjọba lásìkò ìjọba ológun nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà ìjọba apàṣẹwàá ni àwọn ọmọ yorùbá máa ń pe ìṣàkóso ìjọba ọmọ ológun orúkọ muritàlá muhammed kò sì lè parẹ́ lórí ìtàn lórílẹ̀-èdè nàìjíríà fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa bí ó ṣe gbàjọba àsìkò tó fi ṣe ìjọba àti bí ó ṣe di olóògbé lórí ìṣàkóso gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè nàìjíríà tí ènìyàn bá gbọ́njú lásìkò ìṣèjọba ológun muritàlá muhammed tó bá ti ń rí tàbí gbọ́ àwọn dúkìá ìjọba tí wọ́n sọ ní orúkọ muritàlá muhammed ni ó máa jẹ́ ìrántí fún irú ọmọ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ nípa ọ̀gágun muritàlá muhammed bí ènìyàn bá mọ̀ gbogbo rẹ̀ àṣà ti gbọ́ nípa muritàlá Mohammed international airport tó wà nílùú èkó tí wọ́n sọ ní orúkọ ọ̀gágun muritàlá muhammed. àti bí wọ́n ṣe ya àwòrán general muritàlá Mohammed, sí si ara owó twenty naira eh, ogún náírà tí a ná lórílẹ̀‐èdè nàìjíríà eh, àwòrán muritàlá Mohammed. òun ló wà lára owó náà. ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin nígbà náà ó ní wọ́n kọrin láti fi ṣe ìdárò ikú ọ̀gágun Muritàlá Muhammed ọ̀pọ̀lọpọ̀ olórin ni wọ́n kọrin ké lára àwọn olórin tí wọ́n kọrin fi ṣe ìdárò General Muritàlá Muhammed òun náà ni àti rí Haruna Ìṣọ̀lá Àìná Ọmọwúrà Barrister King Wasiu Ayinde Marshal àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin míì òun ni wọ́n kọrin ṣe ìdárò General Muritàlá Muhammed tó jẹ́ pé Ọ̀pọ̀ nínú àwọn orin yìí, òun náà ni ó tún fresh lórí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà títí di òní. Muritala Muhammed kò tíì tó ọmọ ọgbọ̀n ọdún tó ti darapọ̀ mọ́ iṣẹ́ ológun lórílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kò pé ogójì ọdún tí ó fi dolóògbé lẹ́nu ìṣèjọba, lẹ́nu iṣẹ́ lára àwọn ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé nínú ayé muritàlá lásìkò tó fi wà lẹ́nu iṣẹ́ ológun ní ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbà ìjọba tó wáyé lọ́dún 1966 ìdìtẹ̀gbà ìjọba tọdún 1966 ni wọ́n fi gba ìjọba lọ́wọ́ Sir Tafawa Balewa nínú ìwádìí wa a gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba yìí ni sa Tafawa Balewa ti pàdánù ẹ̀mí rẹ̀ òun náà sì ni olórí orílẹ̀-èdè àkọ́kọ́ tí ó kú sí orí ìṣèjọba Sir Tafawa Balewa yìí òun ló sì jẹ́ prime minister ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà wọ́n gbé Muritàlá lọ sí olú iléeṣẹ́ ọmọ ológun tó wà nílùú Èkó gẹ́gẹ́ bí lieutenant colonel lẹ́yìn dìtẹ̀gbà ìjọba tọdún 1966 ìyẹn ni Aguiyi-Ironsi ti di olórí orílẹ̀-èdè Nàìjíríà. Kò pẹ́ kò jìnnà tí Aguiyi-Ironsi tó gba ìjọba ni wọ́n bá tún bẹ̀rẹ̀ ìdìtẹ̀gbàjọba míì lọ́wọ́ Aguiyi-Ironsi. Ẹ̀sùn tí wọ́n fi kan Aguiyi-Ironsi ni ẹ̀sùn pé ó ń ṣe ẹlẹ́yàmẹ̀yà. Wọ́n ní ó ń fi ìjọba rẹ̀ ṣe ègbè lẹ́yìn fún ilẹ̀ Igbo ìyẹn ẹkùn South-East àti South-South. Nínú ìdìtẹ̀gbàjọba míì ni Yakubu Gowon láti Kwara ti di olórí orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí sì ni ogun ìjà abẹ́lé bẹ́ sílẹ̀ láàrin ọdún 1967 sí ọdún 1970. Nígbà tó di ọdún 1975 Yakubu Gowon lọ sí Ìpàdé Ìṣọ̀kan Ilẹ̀ Áfíríkà ní orílẹ̀-èdè Uganda nígbà tó fi wà ní olórí orílẹ̀-èdè Nàìjíríà. Kí Gowon tó padà dé, Ọ̀gágun Murtala Mohammed ti gba ìṣàkóso, ó ti bọ́ sórí àga ìṣèjọba gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwádìí wa láti mọ bí wọ́n ṣe dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ gowon àti bí muritàlá muhammed ṣe bọ́ sórí àga ìṣàkóso àbọ̀ ìwádìí wa ó fi yé wa yí pé ọ̀gágun muritàlá muhammed kò fi gbogbo ara kópa nínú ìdìtẹ̀gbàjọba náà ṣùgbọ́n eh, <laughs> ìwà rẹ̀ àti ìṣesí rẹ̀ nígbà náà ó fi hàn wípé ó mọ̀ nípa ìdìtẹ̀gbà ìjọba náà kò pẹ́ kò jìnnà kò ju bíi oṣù méje sí mẹ́jọ lọ tí ọ̀gágun muritàlá muhammed ti jókòó sórí àga agbára gẹ́gẹ́ bíi olórí orílẹ̀-èdè tí ó fi dolóògbé lórí ìṣàkóso ọjọ́ mọ́nigbàgbé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1976 muritàlá gbéra kúrò nínú ilé rẹ̀ ó ń lọ sí ẹnu iṣẹ́ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè ní iléeṣẹ́ ìjọba tó wà nílùú èkó nígbà náà dodan barak ni wọ́n ń lò lásìkò ìṣèjọba ọ̀gágun muritala muhammed ṣé tó bá jẹ́ wípé muritala ó mọ̀ wípé ikú ti ń dúró de òun ní ọ́fíìsì ní ọjọ́ yìí ṣé kò ní jáde kúrò nílé lọ́jọ́ tá à ń sọ yìí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mercedes benz aláwọ̀ dúdú rẹ̀ òun ni ó gbé jáde lọ́jọ́ burúkú èṣù gomimu yìí kì í ṣe muritàlá nìkan ló wà nínú ọkọ̀ lọ́jọ́ burúkú yìí òun pẹ̀lú ọmọ ológun amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ akíntúndé akíntẹ̀wá ni wọ́n jọ jáde àti dẹ́rẹ́bà rẹ̀ sergeant adam eh, michika àti sergeant michael ọ̀túnwé tó jẹ́ òdìlé rẹ̀ ni wọ́n jọ wà nínú ọkọ̀ lọ́jọ́ tá à ń sọ yìí ìwádìí jẹ́ ká mọ̀ wípé muritàlá ló sábà máa ń wa ọkọ̀ fúnra rẹ̀ lásìkò tó fi wà ní olórí orílẹ̀-èdè nàìjíríà oríta agbègbè alágbọ̀n nílùú èkó ni súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ti mú ọkọ̀ ààrẹ mọ́lẹ̀ àǹfààní súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ yìí tó mú ààrẹ mọ́lẹ̀ tó mú olórí orílẹ̀-èdè mọ́lẹ̀ ìyẹn Muritala Muhammed ni àwọn ọkùnrin olójú oró kan ti bẹ̀rẹ̀ sí í rọ̀jò ìbọn fún ọkọ̀ ọ̀gágun Muritala Muhammed gbogbo àwọn ènìyàn tó wà ní agbègbè lásìkò náà ni wọ́n ti <laughs> ni wọ́n ti dòkú hmm, eh, jìnnìjìnnì ó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní àgbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé nígbà náà ẹni tó lè sá ó sá lọ àwọn tí ò lè sá wọ́n dojú bolẹ̀ torí àsìta àbọn ká tó wí ká tó fọ̀ ẹlẹ́ran ti tú okùn ọ̀gágun Murtala Muhammed ti di olóògbé Sergeant Adam nìkan ni kò pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n àbọ̀wádìí fi yé wa wípé mọ́túárì ò ní sergeant adam gan ti jí sáyé padà torí àwọn dókítà gan ti gbà wípé òun náà ti di òkú kó tó di pé ó padà tají ní mọ́túárì tí wọ́n gbé lọ. àwọn wo wá ni wọ́n wà nídìí ìṣekú pa muritàlá muhammed kí ni general muritàlá muhammed kí ló ṣe fún àwọn èèyàn yìí kí ni èròǹgbà àwọn èèyàn tí wọ́n ṣekú pa general Muritala Muhammed yìí kí ni èròǹgbà wọn tí wọ́n fi ṣekú pa á. gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe àti bí àbọ̀wádìí ṣe fi yé wa àbọ̀wádìí jẹ́ ká mọ̀ wípé ọ̀gágun Dinka ló fẹ́ẹ́ dọ́gbọ́n gba ìjọba lọ́wọ́ Muritala tó fi ránṣẹ́ kú sí ọ̀gágun Muritala lọ́dún 1976 tá à ń sọ yìí ohun tí a sì gbọ́ eh, gẹ́gẹ́ bí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn oníròyìn tí wọ́n ṣe fún ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ general muritala muhammed nígbà náà ìyẹn ọ̀gágun dinka tí ó sì sọ fáwọn oníròyìn ó ní ohun tó dàbí ìgbà yìí pé ó mú kí ọ̀gágun dinka kó dìtẹ̀ gba kó ṣekú pa general muritala muhammed ó ní wípé ó fi ẹ̀sùn kan muritala muhammed wípé ìṣèjọba rẹ̀ kò dára àti pé kò tẹ́ òun lọ́rùn bí ó ṣe dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ẹni tó gba ìjọba lọ́wọ́ rẹ̀ ìyẹn Gowon <laughs> ó ní àwíjàre Dinka rèé nígbà tí ọwọ́ tẹ Dinka bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ padà tẹ Dinka lẹ́yìn ọ̀rẹyìn lẹ́yìn tí ìwádìí fi hàn wípé òun ni ó wà nídìí ìṣekúpa ọ̀gágun Murtala Muhammed tó jẹ́ olórí orílẹ̀-èdè nàìjíríà nígbà náà lẹ́yìn àbálọ àbábọ̀ ìwádìí tí wọ́n ṣe nígbà náà lẹ́yìn oṣù mẹ́rin tí ọ̀gágun muritàlá muhammed ti dolóògbé wọ́n sì yẹgi fún ọ̀gbẹ́ni dínkà lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 1976. ibí ni a ti dánu dúró lórí ìtàn yìí um tí ẹ̀yin náà bá wá ní àríwísí tàbí àfikún lórí ìtàn tí a mú wá yìí ẹ fi ránṣẹ́ sí wa ní àyè comment nísàlẹ̀ fídíò yìí a ó kà á a sì lò yín lọ́gọ̀ọ́ ẹnu nínú fídíò wa míì tó ń bọ̀ lójú ọ̀nà ẹ sì má gbàgbé láti subscribe sí kànnì yìí kẹ́ ẹ sì tan notification bell yín ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.